غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورى الكرم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك والاه أما بعد فيقول الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وينهى عن الصلاة في معاطن الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه بطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم قال رحمه الله تعالى وظهر بيت الله الحرام بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بتياجدو ونعفر الإمام ابن أبي زيد ونجم كنا نفت إيش الله أتي أتي تو أتي سا وعلى من ده سنتي أتجدنا لنا ونعمل الإمام مالك تدبر gbólóhùn tó wà ní ṣubú ọ̀nà tó gbé tó gbajúmọ̀ ọ̀dọ̀ náà malik òun náà ni pé ọjà tó bá kírun ní òkè ilé olúwa òkè kàába ní òkè rẹ̀ kò ní òun òkè haramu ní kẹ́ńtà òṣèjọ́ bá ṣẹlẹ̀ kò ní òun torí pé kòkó tó ṣe jùlọ ذكر القبلة لأن العبرة لأن العبرة ببنائها لأن العبرة ببنائها غير استقبال بنائها كله tí wọ́n sọ ká ṣe bálákìmọ̀ nílò bálákìmọ̀ kakọ̀ sí tí ń jẹ́ kàrà àgbà kìí pé kakọ̀ sí apákan àbí kakọ̀ sí atẹ́gùn náà so báyìí ẹ̀nà ọ̀rọ̀ yìí náà sì ní àbí máa máa hajj sọ rahman allah. وعلى الإمام الشافعي وعلى الإمام أبو حنيفة اعتصام رواية نقد الإمام مالك رحمه الله هذا كي تذكر الغاية بزمع كراهة أصيونا قدام تبدأ هذا كي كنت حرام حرام صلاة نفر عليك أن تقرأ كلمة ولماذا الإمام مالك عنده قدر الجمعة عند الله الإمام بيسأل على الذكر ولا الحمام أنت تنفي الحمام ولا المولد الاقتصاد أي تنسوا المولد الاستخدام والاقتصاد أي تنسوا وأنت الحمام تقول تقدر من دعنا ونزلنا ومسوى عندك وما يدعنا فرعنا بفهم أي تنسوا pẹ̀lú nígbàlá ní àyíkọ́lẹ̀ ti ṣe ìwòsàn gbọ́nà. àfáà ní bẹ́ẹ̀ náà nínú àyè tí wọ́n ti kọ̀ fún káwákì ń bẹ òun ní ilé ìwé àwọn sọ pé ayọ̀pọ̀lọ̀ ìwé kọ́nú àgbóró kọ́nú nínú ìpàhárọ̀ ìrìnà ìwé kọ́nú nínú ìpàhárọ̀ ọdún náà ló tọ́ wọ́n ti jẹ́ pé n tó wà tó ṣe jù tó dájú òun ní àríyé n tó ṣe jù pé òun náà ní láàtò kọ̀ǹtù náà láàyò kọ̀ǹtù wọn ní bẹ́ẹ̀ kò sí kankan òun náà tọ́. Hmm. لا يقل منهم بطهارة حتى تطلق الطهارة يعني لا يقل منها بطهارة كسي كسي كتو تجي مستكنا تكني كساجة تلميذون لما كان بي موسى كان بنامي هذا لا يقل منه بطهارة يعني كي سنعبانا مدى كي ààyè tí wọ́n ti ń rẹ̀ nílé rẹ̀ ó máa ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ti máa ń dájú pé ilé ìwẹ̀ máa kò sí ìkórìíra ẹ̀kọ́ ṣẹ̀dá òkórìíra ṣẹ̀dá ọkọ̀ fún wa ọkọ̀ fún wa kò ní hánà àti kámákì òde ìtumọ̀ àìsàn àyè kan nínú ètò àárọ̀ ọ̀rọ̀ ajọ́kẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wá sọ̀nà mẹ́ta ń bẹ̀ ní tí pé abirú mẹ́ta ni ń tọ́ àwọn ọ̀rọ̀ yìí. الحمام إما أن يقال منه بالطهارة وإما أن لا يكون أن وإما أن يقال منه بالنجاسة وإما أن لا يقال بإحداثهما إن قد قيل وما مدد قيل إليه وما شاء مدد قيل وما قطك نكمل تلقين وتلقين أفضل الله صلى الله عليه وسلم وجعلت لي الأرض مسجدا وصلوا الصحيحين أتي مسلمان بين نفسه ولا فقر وصفي صلى الله عليه وسلم المد الأرض كلها مسجد إلا الحمام والمقبرة سبحان قلت إلا الحمام قلت فيني تجد الفيلم عامل ما تبغى تسجد به اسمه الكرتون والأصل في الأصل الطهارة كما ترى ما مدامتين كسد الله كسين كسي وهنا كسين ما كان الله ترى في إنبات الله لو صوت من كتاب بالي بالمين ترى في حمام ترى في إليه أشد كسي إليه بك وكمن بالمين mọ̀tò pé kò sáyẹ̀ níbo kò sáyẹ̀ ní ìbákojú rẹ̀ àbí tí wọ́n mẹ́fẹ́ àbí sọ́tọ̀ àjọ ọ̀tọ̀ láti sọ pé àyè ní wa sọ́tọ̀ àjọ ọ̀tọ̀ òun tó lọ́wọ́ sí amákẹ́ nígbà tó wà máa tá a bá dájú dájú tó lọ. kejì ni pé àgbègbè kejì ni pé kí wọ́n rí dájú pé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kámátẹ́ dájú dájú pé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ibi táwọn kó lọ́la kámátẹ́ wọn bẹ́ẹ̀ náà nìyẹn àbí táwọn kọ̀ fún kámátẹ́ wọn bẹ́ẹ̀ òun náà nìyí pé torí ní so látara rẹ kò tọ́ kò sí ìfìlà fún rẹ kò tó kò tọ́ kí wọ́n fún rẹ ṣèlérí à kọ̀ fún ọdún kámá fún rẹ nígbà tá a bá ti rí pé àyè tó tẹ a bá ti rí ẹ̀dùn bẹ́ẹ̀ tá a bá ti rí ẹ̀dùn bẹ́ẹ̀. wọ́n sì ẹ̀kẹta onípe kí wọ́n ṣe ìlú jẹ́ ìjẹ́bìnrin lẹ́nu ẹgbẹ́ ìjọba ìjọba ìjọba. níbẹ̀ ni wọ́n tẹ́tẹ́ pé aláṣọ sàhárà tó jẹ́ pé lè pé káwọ̀ pé ọwọ́ nínú ìmọ̀ títí lè títí nínú àwọn tó ń sọ pé àlùbáàrí ló kékeré mọ́ àmì ìjà pẹ̀lú pé ọ̀sà pé ntọ́ jẹ́ ntọ́ ntọ́ ntọ́ ntọ́ ntọ́ abáṣábà tó tẹ̀wọ̀n náà ni pé mo ti máa ń gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́sìn náà wà ẹni tó bá ní àlàáfíà sọ̀rọ̀ àrà tó lọ tó bá ṣe ṣàkó nítorí mo pé kí ó ń tàn wọn ẹ yọ kí wọn bẹ kò sí ẹ̀ka ṣùgbọ́n yóò dá wọn padà tí àkókò wọn bá ṣe wọn pa tó bá dé lónìí tó pè kí wọn. àwọn tó sọ pé sáàlù ọ̀gábà àdìmọ̀já sàkóso pé ìtura bọ́sọ̀tà ń pe àbí tó àwọn àrùn òun pé àyè ẹ̀dín ẹ̀dín mẹ́wàá bẹ́ẹ̀ tọ̀hún lọ́dọ̀ tí wọn kò yẹ kó fún un lẹ́nu kò yẹ kó fún un lẹ́nu tó bá fún un lẹ́nu ọjà padà ẹni nínú yóò dìda padà gan tẹ́lẹ̀ sí ìlú káàdì wá sọ̀rọ̀ náà kọjá. nínú ọmọ adá àlùmọ́ àmàlẹ́ kò fún un lọ ọ̀nà méjì náà lọ sí ọ̀nà méjì lọ sọ pé àwọn tó sọ pé ìmọ̀ àmàlẹ́ kì í ó tọ́ kí n fún un bẹ́ẹ̀ ẹ̀ ní ilé rẹ̀ ní ilé rẹ̀ àbí àbí àwọn apáta wọn sọ pé ẹgbẹ́ tí wọ́n ń lé rẹ̀ lẹ́bi tí wọ́n sọ pé ẹgbẹ́ kọ́tùn sọ wọ́n sọ pé kí wọ́n wọ́n lẹ́nu dá wàlà wọ́n sọ pé wọ́n lẹ́nu dá wàlà ni pé ìyẹn ni pé ó tọ́ sí ìwọ̀n tí wọ́n ní níbẹ̀ àwọn sọ pé wọ́n lẹ́nu dá wàlà wọ́n ni pé kí wọ́n má kí wọ́n rẹ̀ kò yẹn lóko sọ kí wọ́n kó rẹ̀ òtún bẹ́ẹ̀ ni wọ́n náà sọ pé báyà láì صاحب الأكثرية الإمام محمد بن أحمد بن عبد العزيز الأصلي سلماني قيمة كما جاء رسول الله بعد إذا ما كان يقول قيمة كما جاء يعني كنت تدعى قيمة كما جاء ينقطع بجمع بدون قرار بدون قيمة كما جاء رسول الله صلى الله عليه وسلم في الحمام àwọn táwọn ń lò wọn ẹ̀sọ̀ fík wọn pa àlàyé pẹ̀lú àwọn ìṣòro ìtàkùrọ̀ ìyẹn tó ní mọ́mọ́dé àpàdé ní ìmọ̀lẹ́ pẹ̀lú màmá wọn ní ibi tí a ti rí pé wọn ní alẹ́ kí òun ní àbíká má kí òun ní alhamman ní ilé rẹ̀ ìtumọ̀ ẹ̀ pé nínú ilé rẹ̀ gàgà torí tí wọ́n rí pé tí ó ṣe ṣe kọ́ pé ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn pé tí àwọn bá aláàbí dájú ní ìbára ẹgbẹ́ sí ní bí wọ́n bá ẹ ẹ bá ti bá jẹun pé ẹ̀gbọ́n rẹ kò sí ìlà so wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ lẹ́yìn ẹ àwọn tí wọ́n sọ pé èèyàn lè kí wọn lé rẹ wọ́n ní tí wọ́n ní pẹ̀lú lẹ́yìn rẹ ní pé ìta ilé rẹ kì í ṣe inú ilé rẹ ìta inú ilé rẹ kọ́ọ́lì lè hàmnáàmù kọ́ọ́lì lè hàmnáàmù ìta ilé rẹ wọ́n ní pẹ̀lú pé ní ìgbà máa ń fi aṣọ kọ́ ni ìyẹn nígbà àwọn bó ṣe wà ń gbà yẹn ìjọba ń fẹ́ sọ́kọ́ ní ìṣòro rẹ kò tẹ̀lé tí wọ́n ti ń yẹ̀ lọ́wọ́. látara bẹ́ẹ̀ wọn ní àwọn tí wọ́n sọ pé tó wọn bẹ lórí ilé yìí ìyẹn náà wọn ní ìgbà tí ọ̀gá bá tẹ́ ẹ̀dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ bá dẹ́rù tí wọ́n bá lọ tí wọ́n bá rà lọ́dà tẹ́ ẹ̀dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ìsọ̀rọ̀ lọ pé èyí tí wọ́n bọ̀ tó bá yẹ ẹ̀dùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn débi tí wọ́n wí náà lójú ẹ̀dùn nítorí ọlọ́run ni wọ́n dábàá ní pé wọ́n kó ìlera pé ìṣẹ̀lẹ̀ àpérò kẹ́kẹ́ ní àwọn àyè wọ̀nyí wọ́n ti ṣe haram báwọn ọ̀nà tó ń bẹ láàrin wọn ní wọ́n bá ti náà ní tó ń sọ náà. والحمام حيث لا يوقظ منه الظهار نعم والمزبلة والمزبلة àyè tí wọ́n ń ju ẹ̀gún sí àdìtàn ìdẹ́tàn ẹ̀dẹ́ àtàṣà orí àtà kánò jùlọ́la ẹ̀dẹ́ orí àtà náà ni nọ́ọ̀dù jùlọ́la nọ́ọ̀dù pàṣẹ àjùlọ́la so orí àtà náà ni ìtumọ̀ ẹ̀ sódà ẹni lọ́wọ́ méjì èdè méjì lọ́wọ́ méjì lọ́wọ́ abẹ́ alimaz bala àti alimaz bóla alimaz bóla. بفتح الباء وبال ضمن البلد نعم أي شراء كما كنبات مدد على الآن على الكرارة سلمان كرارة آه، انت عمل كما كنبات من كي أيين مدد على الكرارة تان سوكان تان سوكان تان سوكان so ẹ̀dùn ní ẹ̀dùn níyẹ̀lẹ̀ oníyẹ̀kọ̀ ní gbòǹbẹ̀ ẹ̀dùn ẹ̀dùn oníyẹ̀kọ̀ ní gbòǹbẹ̀ nítorí kò sí nǹkan táyà ní sọ́sọ́rọ́ àtìkà kò sí nǹkan táyà ní sọ́sọ́rọ́ àtìkà ẹlẹ́mìnì sọ pampas síbẹ̀ ẹlẹ́mìnì sọ ìgbà tí o ti ṣe ọ̀rọ̀ pampas kí sọ àbí aṣọ kan ti fún àbí bíi napin napin ń lọ fáwọn náà so àbí.

tí wọ́n máa tẹ̀wé ibi tí ẹ̀gbìn ẹ̀rìn lọ sí ibẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀gbìn ọ kò jìnnà síbẹ̀ rárá kò jìnnà sí ibi tí wọ́n kò ní àtìkà wọ́n àti wọn bá mú ibi tí wọ́n ti ní àgbẹ̀ wọ́n bá mú ibi tí wọ́n ti àgbẹ̀ tó lẹ́kọ̀ọ́ kan sọ ẹ̀gbìn síbẹ̀ àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ lọ́jọ́ lórí ẹ̀gbìn so àtàlàbẹ̀ kò ní bẹ̀rẹ̀ lọ́gbọ̀dọ̀ àwọn ẹran tí máa ń jẹ́dọ̀ tó bí ajá ní kankan kan náà alẹ́gbẹ́sẹ̀ tó sin lẹ́gbẹ́ sójú àwọn àdéhùn lórí wáyé so ǹjẹ́ in terms of nínú mọ́dà tó ń dọ́dọ̀ lọ́dọ̀ òun náà ni àyẹ̀wò tó wọ́n ṣòro náà òun náà ni pé náhìlì ikọ̀ tó ṣẹlẹ̀ ká máa kí òun bẹ̀ wọ́n ní alábùkárọ̀ alábùkárọ̀ ǹjẹ́ tí wọ́n lọ́kọ́ jẹ́ pé àbùkárọ̀ lọ́dọ̀ òun táwọn المتقدمون أنت الشواج الجميع كما ذكر لها فنكم أنت في كتب الله كما شريعة كما شئت كما فتر شريعة القرى كما جبل القرار الجميع القرار الجميع ولا يبدو ولا يسوى ذلك يكون كان بلا إلا من حرام أنت المواصلة التي كما بالنا السوء يعني يجب أن bí tí a ti lè lọ bẹ̀rẹ̀ sí tó jẹ́ pé ó wá sàn lórí ìtumọ̀ kan tí a ti lè sọ pé nǹkan yẹn jẹ́ haram so wọ́n máa ń ní tàwa àwọn onímọ̀ tó ṣíwájú wọ́n máa ń ní àṣàjì ọ̀rọ̀ púpọ̀ nǹkan yẹn lè jẹ́ haram ṣùgbọ́n wọ́n lẹ́pẹ́ ní haram gbólóhùn haram wọ́n máa ń ní màkúrò ìlànà ló jẹ́ pé sábà lọ́wọ́ pé haram ni pé alẹ́ lọ́rùn lọ́sùn àdìlà nítorí àdìlà

kama jọ pé ìdọ̀tí gan ni nǹkan máa ń sọ síbẹ̀ so ṣùgbọ́n kì í ṣe pé dọ̀tí nìkan wọ́n sọ àwọn kan ní ìṣẹ̀lẹ̀ àkọsí dọ̀tí wọ́n kálukú wa máa fi ibi tẹ́ ń pè ní ilẹ̀ àbí tó máa sọ̀rọ̀ sí oríṣiríṣi nǹkan ni wọ́n máa sọ síbẹ̀ so wọ́n kọ́ sọ̀rọ̀ náà wa so ṣùgbọ́n alàtàrà náà yìí alàtàrà náà. لأن الإمام أحمد رحمه الله الحمام ماذا تعنى حمام وانا ممنوع تفضل مكان كامل في حضر النهي دول المنع من الحمام من القرن في الولد قلت إيه؟ حديث صديق المسجد كلها الأرض كلها مسجد إلا الحمام والمقبرة حدثنا اسنان الإمام أبي داود حدثنا الإمام الترمذي وابن ماجه مسندنا حدثنا سلالة إلى حتى لا بأس أن الإمام الشافعي يقول الحمام البيض إذا وجد منه موضع طاهر تباني أي تبمن به أي تبمن تبمن به تباني به قطة تنوكيون به ìyẹn ni pé tí wọn bá rẹ ìtọ́ba mú bẹ láàrin ilé náà kò ní kí n tó ń bẹ alimami alimami alimami sẹ́ẹ̀lì náà. والمجزرة والمجزرة المجزرة أي تنتم طيرة ẹ bá jẹ tó síwájú àbáyé tí wọn ti mú sọ àwọn nǹkan papọ̀ so èyíkéyìí tó tó jẹ ń bẹ láti mọ̀ pé tí wọn ti ní kámásì wọn bẹ tí wọn ti kọ̀ọ̀kan kámásì wọn bẹ òun ni ẹ̀gbin torí ẹ̀gbin náà torí pé àyè tá ti ń pa ẹran a ti mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ sàn bẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ sàn bẹ́ ẹ̀jẹ̀ ìṣeré àdámọ̀nà sóòrè tí máa ń dà ní ọ̀nà bá pa ẹran nígbà bá pa ẹran àbí bàtà bá ń ju ẹ̀ gbèdé tí wọ́n bẹ náà tí wọ́n ti kékeré náà yàtọ̀ sí ìpín wọn bẹ náà wọn lè ṣan kankan bá àti ìpín yàtọ̀ sáwọn eléyìí àwọn ẹ̀jẹ̀ yẹn àwọn ẹ̀nàdìs ní ẹ̀bí wọn náà lè ṣe ẹ̀jẹ̀ lọ́wọ́ fún wa àbẹ̀rẹ̀ bí àbẹ̀rẹ̀ sísọ ẹ̀bí ni wọ́n tara bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ní ká ti wọn bẹ́ẹ̀ sàmáhà ṣẹ̀rí àfẹ́nà fún àbẹ̀ká má ti wọn bẹ́ẹ̀. àlùmọ́dìbàrà kọ́lá bá sọ pé bọ́lá ààyè tí wọ́n tán náà kà máa sọ̀rọ̀ ọkọ ìrìn tó máa pàkọ́ ọkọ ńbẹ̀ náà ẹ̀jọ́ náà mà ẹ̀jọ́ mà dà ara ẹ̀ náà ẹ̀jọ́ mà ti tán lápá ẹ̀ tó máa sọ̀kọ́ ẹ̀jọ́ mà ti tó mà sí tó tó tó mà kánà síbẹ̀ tó kankan náà ẹ̀là kan náà máa dà ìdí kan náà máa dà sí káfíńtò ká má kí wọn bẹ̀. tí wọ́n bá jẹ́ pé àlùmọ́ àwọn àkàtọ̀ pé ọjọ́ ibi tí a ti ń sọ àwọn tó kọ́ wọn ti lò ó pẹ́ ẹni tó tẹ́ tó wọ́n ti pẹ́ ara ń bẹ̀ lọ wọn kan ń bẹ̀ lọ wọn kan ní tòtí bẹ́ẹ̀ ló kébù bẹ̀ àwọn kan ní ara èyí tó bá jẹ́ tuntun ní pé mákàbà májísàrà tuntun ntọ́jẹ́ májísàrà ti ń pé nǹkan òye máa lò ó tó sì jẹ́ pé májísàrà ti ń ẹsẹ̀ dá ti ẹsẹ̀ kọ́ ṣe pé wọ́n sì ń pẹ́ ara ń náà nìyẹn tí èsì ìṣẹ́ kan ti pàṣẹ wọn ní ní so that nígbà tí kábà tí wọn bẹ̀rẹ̀ ni kò sí ń bẹ̀rẹ̀ níta oníkà àti wọn bẹ̀rẹ̀ wọn sì mọ̀ pé àlùfáàkùn rẹ̀ dúró náà àìlera ti fi ìlú dá òun á dá mọ̀ الحكم إذا علق بعلة أو على علة يدل بزوال تلك العلة بالبيتي ده بس مثلا ما يديكم اه بس اللي بي يديهم ده جواب المسلمين بطريقة إذا ما سمع يديكم bàtà tó àgbọ̀ tó kásán tó ìlú mọ́sán tó ti kó mọ́sán ń sọ̀rọ̀ sí àsán bàtà àwọn àwọn tí wọ́n sọ pé kò sí àtọ̀lá àmì tí wọ́n lò tí wọ́n ti ń lò dípẹ́ àti tí wọ́n lò àti tí wọ́n ṣe ń lò torí pé ní ẹ̀mí yẹn ti ṣe kí wọ́n sì wà ń bẹ̀ àbí tí wọ́n bá tọ́jú ẹ̀ lọ́kùnrin pé lórí ọ̀rọ̀ ẹ̀mí báyìí àbí tí wọ́n bá tọ́jú ẹ̀ máa alága rẹ̀ tí wọ́n ti kó sẹ́sì kọjá tó àti ṣe òdòdó sí òdòdó ìtàn lọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí bákan náà àwọn kan sọ pé kò sí ọ̀tọ̀ láàrin ibi tí wọ́n ti ń pẹ́ wọn tó jẹ́ pé òjò ọ̀rọ̀ sí àti ìtọ́jú ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ òjò ọ̀rọ̀ ọ̀sán àwọn kìnìún àti ìtọ́jú ọ̀pọ̀ kìnìún sùn. tí ọjọ́ ọba náà pé ọba fẹ́ pé májísára ọba níbi tẹ̀lé ẹ̀ ìyá lè tún un ní bá ti wà bá pé ìlú ìbẹ̀rẹ̀ wa ti ń jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọn. ما يتنقل كلام في مدة عن الشريعة ومن المنزلة لا يستطيع أن يقدر في كتب قديمة كتب الكتب الجديدة كتبتم أبي كتب رأسي أبي كتب رأسي كتب المهم منزلة أو من الحديث أو في المجزرة أحيانا أتي مجزرة ثم انتظر كتاب ويقول شيء àyílà nígbà tó sábẹ́ sámásì ń bẹ ṣe ń bẹ bẹ ọ̀hún náà ní ẹ̀jẹ̀ àmọ́tò bá bẹ àwọn olùkọ́ ẹ̀jẹ̀ bẹ kí wọ́n máa kẹ́wọ́n bẹ tí wọ́n bá sọ̀rọ̀ parẹ́ èèyàn kẹ́wọ́n bẹ fún ọ̀rẹ́dẹ̀ àwọn onímọ̀ta sọ̀rọ̀ kan àwọn ọ̀nà bàbá tó ń lọ. ومن قبرات المشركين بين من قبرات المشركين بسيما سنعمان alábàáṣe gbogbo ẹni tó kú lórí ẹ̀sìn tẹ́tọ́ o àwọn ọmọ ní ṣe nígbà o bá ní ìgbà so ọgbẹ́ tó máa ti wọ́n sí ibi ká máa ti wọ́n sí wọ́n ní ṣẹ̀rẹ́ àkọ́ ìyàwó kàtà ìyàwó àkọ́ fún wa bí kàtà wọn bẹ̀ inú àyè tó ṣẹ̀rẹ́ àṣọ pé ká máa ti wọn bẹ̀ inú àyè tó ṣẹ̀rẹ́ àkọ́ ìyàwó kọ̀ fún ká máa ti wọn ká náà so jẹ́ kọ́lù jẹ́. شرازي يعني سواء معتبر أجوا معتبر أنا ما ذا آه، كان أو معتبر تلقي أبدا شنو وأنا أنت ما تبقي إذا كان ما شاء الله مسلمسي يعني كل ده أو سواء لو لا لا لا كنت ولا كنت تقدر ده عليك أبي كان تبقي أنا نوع مشهور لو لو لو لو لو لو وأنا إمام مالك رحمه الله يعني كي وتصل من المقبره ìdásìn àwọn àwọn àwọn kò sí ṣùgbọ́n níta ní ọ̀rẹ́ pẹ̀lú mákàbára ní mákàbára tó mùsùlùmí mákàbára tó mùsùlùmí tó ń sin àwọn okùn mùsùlùmí sí àwọn ọlọ́dẹ káfà wa alimami adigun kan wọn sọ pé wà mákàbára tó mùsùlùmí mákàbára tó mùsùlùmí tó ń sin àwọn kẹlẹ́lẹ́ sí ẹ̀nà àwọn mùsùlùmí so ó jẹ́ káwọn kan sọ pé kọ́ ìdílé ọwọ́ àmọ̀tá kò ọwọ́ àmọ̀tá bá kọ́ wà mọ̀tọ́ náà wípé nígbà máa ṣàwọn ìṣúná sí ìdájọ́ yìí yàtọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ malik yìí sọ pé àlẹ́mọ̀ malik wọ́n ní èèyàn lè kí òun ní ibi tí wọ́n ṣe àwọn ìṣúná sí tẹ́wọ̀n kọ́dà tó sáré wọn lọ́dún náà ọ̀rọ̀ kejì tí ẹ rí ìmọ̀ malik sọ̀rọ̀ nígbà wọn ní tí wọ́n ní. الإمام مالك الذي تكره الصلاة تكره الصلاة آه، في النقبة النقبة لا تمثل يمكن يعني الشريعة طبعا تمكن من أي تنس المسلمين إنه الإمام الإمام الشافعي رحمه الله أوان أوان سقيل ṣé ẹ̀ka bá wo ìtàn sin òkú sí tó bá jẹ́ pé níbi tí wọ́n sin wọ́n sìn yẹn ó ti papọ̀ mọ́ àwọn ẹran wọn ara òkú àwọn ẹran ara wọn kò yẹn pé tílẹ̀ ti jẹ́ tó ṣe olórí rẹpọ̀ ẹ̀hẹ́n ó sì jẹ́ pé àbáwọn kan bí ẹ̀gbin tí wọ́n jáde ara òkú ti jáde ara òkú irú mákàbárà ẹ̀yìn lè kí wọn bẹ̀ nítorí wọn ti pé tàbí gbọ́sà ni ó ti dàgbé mu àyè àìsàn dàgbé mu ṣùgbọ́n tó wáyé nípa bá ṣe nǹkan bá ń bẹ tí ọba ṣe nǹkan bá ń bẹ tí ò sí pé irú makabara ni kò tí ì sí pé àwọn ọtìjẹ ọtìjẹ ẹran òkú ẹni pé bẹ́ẹ̀ ti jẹ ẹran òkú ń bẹ̀rẹ̀ pẹ̀lú papọ̀ sí pẹ̀lú pẹ̀lú papọ̀ mọ́ ẹran òkú ó sì jẹ́ pé tí wọ́n jẹ́ lára ọ̀pọ̀ ẹbí àwọn nǹkan ẹ̀bí ní kẹ̀kẹ́ báwọn tí ó ti jáde pé èèyàn lè tún lẹ́nu. so that eh, bẹ́ẹ̀ ni àlìmá àbú hanifa àlìmá àwọn ẹgbẹ́ àwọn kò tẹ̀ tọ́ kò tọ́ tọ́kí wọn kí wọn tẹ̀ ra so tọ́kí wọn kí bẹ́ẹ̀ náà ni àgbà àbú hanifa wọn náà ni tó kọ́ sọ̀láṣí fún makmara àti àbú sọ̀rọ̀ àti sọ̀rí ìrìnà àgbáyé àgbàsídẹ̀ ìkọ̀tọ́kẹ́ òkè ní makmara náà nínú mọ́lẹ́bà ìlànà mẹ́rin kan wá tí wọ́n tí wọ́n lè ṣẹ̀rí lórí pé ìlànà mẹ́rin kan lọ́yọ̀ tí wọ́n sọ pé ó tọ́ nítorí pé الشراء من هذه الحديث النبي صلى الله عليه وسلم وجعل وجعل في الأرض مسجدا وطهورا أنا مش لمين يقول لك مش بتوع في كيوم وما تعمل جمعة يوم النبي صلى الله عليه وسلم أنا سألت شمارة يوم باشر بيتان لازم دول ما قبل ما تبغى ما قبل ما تبغى ما قبل ما تبغى torí inú rẹ̀ inú rẹ̀ má sàmì pẹ̀lú wa. bákan náà wọ́n ní anábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àbí sàdé ìpìlẹ̀ rẹ̀ náà ní sínú bàbá àti àwọn sínú sínú pípé dàtí ẹni tètè ń tọ́jú ní sáṣà rẹ̀ náà má sọ̀rọ̀ tó kú ń bèrè wáyà kan àwọn ọkùnrin ń bèrè wáyà lọ́wọ́ àwọn obìnrin ọkùnrin wọn fi sin anábì àwọn sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀. ànábì bá bẹ̀rẹ̀ nípa ìṣe ń dá mọ́sáàsì náà sọ́dọ̀ lọ́sọ̀rọ̀ wọn ni àjọ kan àti sí ànábì bá sọ́dọ̀ sọ́dọ̀ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ bèrè ló ní àlà ọ̀bẹ̀ bèrè wà ìkẹjẹ náà sọ pé ọkùnrin ló ń tọ̀ wọn ni ẹ fi sàárẹ̀ rẹ̀ àtẹ̀yìn yàrá fi hàn ní tẹ́lifíṣọ̀ bèrè wà ìkẹjẹ sọ pé obìnrin ni bèrè ló ní àlà ọ̀bẹ̀ rà sàárẹ̀ ọ̀bẹ̀ tó ń tọ́jú mọ́sáàsì ẹ̀sìn anabi sida sọlọ lọtọ ama maa ọdún náà sahara àti àwọn tó wà pẹ̀lú anabi náà sahara náà ẹjọ lọ àlẹ náà tó yẹn anabi sì kí ọ sí ẹ sí òkú yẹn náà wọn sì bàtà anabi sọlọ sọlọ ọ yẹ pé bàtà kí wọn tẹ bá pé tó wà kí wọn sí ẹn tó kú ànábì ọba e ti ṣèkìmọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀ ọba ti kí ọ̀rọ̀ ìdí táwọn táwọn kan ló fi láti kírun sẹ́ni tó kúrò ní tẹ́ni tó ń sẹ́ sí nítorí wọn lọ́kọ́ tó kírun sẹ́ni lápá lọ. ọ̀tọ̀ ní pé ń tọ́jú àjò kí wọ́n ti ń bẹ̀rẹ̀ lọ́kọ́ tó tó àjò kò tọ́. mọ́rí wáyà kejì àtọ̀dọ̀ lọ́wọ́ mọ́rí táwọn sọ pé kó àwọn ṣe bá àwọn ṣe ń lọ ohun tó kò pọ̀ ó jẹ́ pé náà bá ti ń wá àbọ̀ àyíká sọ̀rọ̀ àti àlùmọ́ àmọ́ Ahmed في عامات هذا الإمام الطويل الطويل الإمام الطويل في الإمام الأوزاعي الزبالة انتهى زبالة انتهى بذلك الضغط في المخبرة استكشف الله الشريعة هناك اللي حدث اللي صار اسمه الكاميري يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن الصلاة في السنة الواقع فنجد كما كنا عليه méjèèjì صلى الله عليه وسلم ما wọn داخل ọ̀nà المقبرة ọ̀nà ìmẹ̀tẹ́ so haka nan annan kasar المسجد كله الأرض كله المسجد الأكبر الحمامة والمقبرة من في شريعة من ذلك الإنسان من ذلك من ذلك ومن ذلك إذا ذلك نصوص so máa ń bẹ̀rẹ̀ máa lọ ọ̀kẹ́ ìlú ilé àmọ́gà yá ntí tí wọ́n sọ pé gbogbo ilẹ̀ ní alẹ́ kí òun lẹ̀ àfi ilé ìwé kíkẹ́ ló jẹ́ pé ìmọ̀ kí òun lé ilé ìwé kí òun lẹ̀ ọjọ́ máa bá ẹgbẹ́ ọmọ lọ so kò bá mi wá so that bẹ́ẹ̀ náà ni àdéhùn ìdí àwọn ọmọ sọ̀rọ̀ àti kọ́ńfẹ́ ìlú òkùnkùn. لا تفتحوا بيوتكم مقابل أمكم مقابل بيوتكم الصحابة فلا أصلا مسلم أمام كيل إنهم ترى أمام كيل أمام كيل لله يوم ترى أمام الناس لا تكفي أمام أمام من جبت ما كانوا بيوتهم لله أمام صلى يوم بيت أنتم مسكوا بيتوا عندكم كنيسة ما يكيهم لله يعني كي أمام أمام صلى أمام كيل من لله كما هذا قاعد يكفي يكيهم لله سبحانه so sábàbà bí nínú àwọn kan yìí òun náà ní pé kò bá tí wọn kí òun jẹ rárá àti tí a mùsùlùmí àti tí kìí sèré mo jẹ́ pé àwọn onímọ̀ ní mo má dábàá mọ́lẹ́ kan lọ́wọ́ àwọn náà lọ sí pé kọ́lé bìí etí imam imam ibn abilẹ̀ kan sọ pé wà má kọ́bara ti wà má kọ́bara ti mùsùlùmí wọn ni kò wà mọ̀ sábà ní ẹgbẹ́ kìí ṣe kìí lọ́wọ́ bíi. lẹ́sẹ̀ pé lẹ́lẹ́ kẹ̀rọ sí rẹ̀ wọ́n lérò ìtọ́lá kì í ṣe nǹkan tí ìyẹn lè mú lẹ́rẹ̀ nítorí mo ti kọ́dà bí èsì ti kèfèrí ta bí èsì ti mùsùlùmí ìyẹn ni pé àtẹ̀tẹ̀ mùsùlùmí àti kèfèrí lọ́wọ́ rẹ̀ ìyẹn ló kàn dápọ̀ ti kèfèrí nìkan àtàwọn mùsùlùmí nítorí náà dáadáa kọ́ tí ṣẹlẹ̀ àti sọ pé kí káwọn tí tí àtàwọn sọ pé iṣẹ́ àwọn kẹfìrí àbá àwọn òṣìkú àti orí kí wọ́n sọ bẹ́ẹ̀ òun náà ni ìpè pé àwọn ẹ̀mí kò sí ìṣẹ̀lẹ̀ àbùdó wọn náà kò sí ìṣẹ̀lẹ̀ àbùdó wọn pé ìtẹ̀ wọn ìtẹ̀ kẹfìrí iná ìtẹ̀ kẹfìrí asọ́lẹ̀ ìtẹ̀ ẹ̀gbin pé pé àwọn àwọn òwúlẹ̀ ẹ̀ ó ṣọ́ ẹ̀ ṣọ́ra pọ̀ níbi ẹ̀gbin aṣá so ẹ̀gbin ó súnmọ́ pọ̀ níbi ẹ̀ ó ṣe kí ó wà ní ẹ̀gbin ó bá àbáyọ̀ ní pé àwọn tí wọn kẹ́gbọ́n wọn lẹ̀ bákan náà nítorí pé ní títẹ yẹn ó àyè ìbínú ọlọ́run láti. àyè ìbínú ọlọ́run bá torí pé àwọn tí wọ́n sílẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run bá lọ bẹ́ẹ̀ tí ó kúrò lẹ́sẹ̀ tẹ̀sẹ̀ sísá tó kúrò lẹ́sẹ̀ ní ẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ sísá ọ̀tọ̀ ọlọ́run kìfẹ́ ní ìṣòro ẹni ọ̀tọ̀ ọlọ́run kìfẹ́ tó wọ́n ń sáàdì lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ẹ̀kẹ́ sí ولله من كان الله عدوا وملائكته وجبريل وكذا فإن الله عدو للكافرين wọn náà ní ìjọba jẹ́ ọ̀sán fún ọlọ́run ẹni tó jẹ́ ọlọ́run náà jẹ́ òṣèlú tí ọlọ́run kó wọ́ọ̀dù náà lè dáná sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ so bákan náà ó máa wọn láti ìlú ìlọ́ta wọn láti kẹ́lẹ́ ìlọ́ta àwọn mọ̀lẹ́kọ̀ náà wọ́n lọ́tọ̀ wọn náà ní kí ni ọjọ́ ọ̀tá wọn jẹ́ lọ́rọ̀ ọ̀tá wọn jẹ́ lọ́rọ̀ so lẹ́gbẹ̀ẹ́ sáà ní àyè ìbínú ìlú bẹ́ẹ̀ ìlú bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti pé ó lè jẹ́ kọ́kọ́ kan ó ti jẹ́ kọ́kọ́ kan náà kọ́kọ́ rẹ̀ nìyẹn kòtò kan náà kòtò iná. so ìdòrò nǹkan tí wọ́n sọ náà nìyẹn ẹ̀rọ kò sí ìṣòro àbúrò pé kò sí àtàlẹ́ ní pé àwọn atẹ́ àwọn kẹtẹ̀lẹ́ ìrìn òwe kí wọ́n sí ìṣòro àbúrò so kò sí ìṣòro àbúrò àdìsánbá. gbogbo àwọn nítorí àwọn tí wọn lò mọ́ pẹ́pẹ́ ojú kúrò ní pẹ́ wọ́n ti gbó ojú sí àwọn nítorí bí ẹ̀kọ́ lára wọn wọ́n ti gbé sórí ẹ̀sẹ̀ wọn lé gbó mọ́lẹ̀ kan tí wọ́n ti pàṣẹ di wọn tó ṣe láti orí ẹ̀sẹ̀ ìgbà yẹn wọ́n lè fi gbèsè lọ pàṣẹ ìwé ìgbọ̀dẹ́ bí mẹ́tọ́sẹ̀ lọ́wọ́ ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ so now. ومن صبر وكنائسهم سورة تعالى قد أن بما قبل أحد المسلمين الكتابي قد كان كمنا قد كان كمنا نعم أي سؤال بالنسبة لله أنا أتصل وكنائسهم بين أما بشكل سين يطلع من الله مولى كنائس كده كده سنجوالين كنيسة كده كده piacciono anche perché su che siamo cristiani, adesso in cristianità. Non lo fanno le leggi, siamo adesso in giù, non se lo fanno le leggi, siamo fino a me. Adesso eh, siamo da una tanti fino a me. Di no, non lo fanno. Ho già detto che le leggi sono anche, dobbiamo un sciacun, quindi di chi non investe. Non te lo fa, non è niente, è niente. ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹ́kẹ̀yẹ́kẹ̀dọ̀ láwọn ènìyàn àwọn ilé ìjọsìn wọn ẹgbẹ́ ọtí mímu ọmọ sí ọ̀kan jẹlẹjẹlẹ yàjá ọmọọmọọmọ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la wọn. nígbà tí wọ́n torí pé àwọn fọ́tò oríṣiríṣi máa ń bẹ́ẹ̀ fọ́tò bí bàtí wọn kí wọn sí fọ́tò náà ẹ̀bọ̀ sí ni àbí yàtọ̀ sí yọ̀n fọ́tò wọn ibi tí fọ́tò bá wà ṣẹ̀yà ṣẹ̀ríà ní ẹ̀sìn wa wọ́n fẹ́ máa fi ká máa kírun bẹ́ẹ̀ kó àti ẹ̀ máa lè yàn dá àmọ́ nítorí ká níbi sọ́kò sọ́nù ọlọ́run ọ̀rẹ́ sílẹ̀ nínú ìmọ̀lá ìkẹta yàtà kò jẹ́ tán fíhì sílọ́tún fíhì kádùn fíhì sílọ́tún àfíhì kádùn ọ̀rọ̀ sílọ̀ èyíkéyìí ló ti agbára wà ń bẹ àbí tí ọ̀tọ̀ bá wà ń bẹ mọ̀láìkà oníkẹ́wọ̀n wà bẹ́ẹ̀ so àtàràdà àbẹ̀mí kọ̀ọ̀kọ́ kí wọ́n kí wọ́n. ní mọ́dàbí amẹ́ríkà ló lọ ọmọ amẹ́ríkà yìí kò tọ́ kí wọ́n kí wọ́n ní ibi tí wọ́n gbé kalẹ̀ bí pọ́n fásá lè rí ọ̀kan ẹ̀yà fọ́tò ẹ̀yà so sọ́dọ̀ fọ́tò àgbẹ̀mí sọ́dọ̀ dúpẹ́ kúndé kọ́ ẹ̀ wọ́n tún wọlé kọ́ àwọn àìbójú kò níbi ohun tí èèyàn ń kí wọ́n tún lè kọ́ àwọn àìbójú kò níbi ohun tí so ìgbóhùn kọjá sọ pé èèyàn ló kí so ànínáhìí kàrá àti ìlú mọ́dàbí bákan so ọ̀tí àwọn onímọ̀ mi so wọ́n ń lo àwọn ọmọ sọ pé torí ẹ̀ lé àwọn ọmọ sọ pé torí àwọn pàtàkì ọ̀rọ̀ rẹ̀ ìdí pé àṣọ̀hábí ibn Abbas ọ̀gbẹ́lá náà ọkọ̀ ìgbà kí wọ́n kí wọ́n church nítorí pé nífẹ̀ẹ́ náà wọ́n sọ pé fíhà tàṣà rí rẹ̀ àwọn olùjọ́sìn wọn yẹn fọ́tò wọn wà bẹ́ẹ̀. ìmọ̀ràn ẹlẹ́yìn kan sọ pé ó ti wá wó tí ò sí tí ò kó kò sí mọ kò sí kótó kò sí nǹkan bẹ̀rẹ̀ tá a sọ wípé ẹ̀dùn ìjọba ìyá lè fi rẹ̀ àbí kò tiẹ̀ wò ó wọ́n yọ ọgbà kótó tó wà bẹ́ẹ̀ lákòjú rẹ̀ ká ní mùsùlùmí gba owó ìwé ẹ̀dùn mùsùlùmí rà ń rà ń sọ ìbẹ̀rẹ̀ wọ́n lè sọ ọ̀gbìn tí wọ́n lè kẹ́dùn ìwà tí wọ́n lè dìbẹ̀ wọ́n lè tí wọ́n mẹ́jọ bẹ̀rẹ̀ láti yọ ọgbà kótó wọ́n lè fi hàn mẹ́ torí pé èyí tí wọ́n ti ká máa kí wọ́n bẹ́ẹ̀ náà nìyẹn èyí tí wọ́n ti ká máa kí wọ́n bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ church kò tó ní wọ́n tẹ̀sí ìjọba bẹ́ẹ̀ tún ṣe la bẹ̀ tẹ́lẹ̀ so àbúrò ẹ̀ ṣe pé gbà tó bẹ̀ ẹ̀ ìjọba bẹ́ẹ̀ kọ́ ìjọba bẹ́ẹ̀ ṣe ní ṣe ní wọ́n tẹ̀sí ẹ̀yìn lè ṣe ẹ̀ sọ́dọ̀ pé kò ní ìdíkẹ́ òun kọ́ àwọn sáré máa yẹ ní ìdíkẹ́ òdìkẹ́ che jọ tí ọba ti fi ìdí méjèèjì kan tó ká máa kàn bẹ̀ ọ́ náà ní ẹ̀bí àbí àti

káàtì wọn lé mùsùlùmí mùsùlùmí tó yẹ pé òkè ni kò wárí pọ̀ kò wárí pé kẹ́yìn kò wárí fún ara kẹ́yìn láti ní ẹlẹ́yìn ló kírun bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn onídìí fọ́sẹ́rẹ́ ìfọ́sẹ́ ẹ̀rẹ́ náà ni pé tí àwọn apá kan tí yọba jẹ́ pé ń bẹ náà apá kan lé yẹn tí ò kò sí nǹkan tó ní kí wọ́n so ẹ̀rẹ́ pé ibi tí wọ́n àyè ń bẹ àyè ń bẹ tè sí tè sáyé rẹ̀ ní tí ó sẹ́gun bẹ̀ màmá mo ti bẹ̀rẹ̀ tí ó dà sí bẹ́ẹ̀ ẹlẹ́dọ̀ ti ń bẹ́ẹ̀ lẹ́ni ajá ọ̀la sí rí ń bẹ́ẹ̀ lóde òun tó bá nílẹ̀ tó bá ti máṣá ibi tí abalẹ̀ kan máa ń bẹ̀ so bẹ́ẹ̀ náà sì ni àyè ilé mùsùlùmí nítorí ó jẹ́ kókì tí ọ̀wọ́ ọ̀dọ́ ni ìjẹ́ bá máa pè é ọmọ àdájú pé kò sẹ́gun ní ilé kí wọn wọ́n ti ẹ̀ bá máa dájú pé ẹ̀dùn ní ẹ̀dùn ní kí wọn ìjẹ́ bá ń ṣe tó dání pé kí wọn má ṣe kíni kí wọn má tẹ̀lé wọn torí pé àtàkùn pé àwọn èèyàn kan wọ́n rẹ̀ fẹ́ yẹn wọn làwọn jẹ́ mọ̀sùn tó dẹ́kọ̀ kiri àbájẹ́ kẹfẹ́ yìí tí wọn kì í sáfẹ́ jẹ tí wọn sì tọ́ka ń pẹ̀lú ẹ̀ kí wọn rọ̀ jẹ́ ara rẹ̀ yẹn so ọlọ́run àbọ̀lọ́ ti onímọ̀ ṣé táwọn gbọ̀gbọ̀ tó tán So question, I question, I question. Very question one. Who said Melo? Twenty nine. Yeah. Um, the question comes up. àbí káfí round up náà fẹ́ pé àyè bá wà tẹ̀ ọ́ tí a bá nínú sọ̀rọ̀ tí a bá lè parí lónìí inṣàlá parí ká tó ń tọ́ tèkè tí yóò kàn inṣàlá so ntí ẹnu madhab ntúmọ̀ sí pé gbogbo àwọn àyíká tí wọ́n káwọn kírun yìí aaron yàtọ̀ sí madhab ọmọ ìkọ̀ ọ̀hún lọ ẹnu pẹ́ pé ànáyò wọn ti ikọ̀ tó ṣẹlẹ̀ akọ fún wa ẹnu madhab tí àwọn ọmọ ìlà àwọn ọmọ ìkọ̀ ọ̀hún ẹnu madhab ọmọ ìkọ̀ ọ̀hún lọ ìdíkàláhà tó dọ́gba dùn wípé ikọ̀ tó ṣẹlẹ̀ akọ fún káwọn kírun láwọn àyè yẹn gbogbo àwọn àyè yẹn àfi òkè kàábà nìkan tìtorí pé ọba wò dáadáa á rí i pé tìtorí pé ọ jẹ́ ẹ̀gbìn àyàtọ̀ fi ibi tí wọ́n ń sọ̀rọ̀ àkúnmọ́mọ́ ibi tí wọ́n ń sọ̀rọ̀ àkúnmọ́ tí wọ́n bá sọ pé kì í ṣe torí ẹ̀gbìn ń túmọ̀ sí pé bóyá tìtorí pé bóyá ó lè já kún orí sóbì ẹ̀ ṣe hàn pé torí kọ́kàn balẹ̀ ní ẹ̀kọ́ ní balẹ̀ láti kékeré wọn máa ń kí lélẹ́yìn gẹ́gẹ́ bá sọ sọ ara yìí síwájú a bá wò ó pé gbogbo tí wọ́n ti sọ pé ìdí tí wọ́n fi ní ká má kírun bẹ́ẹ̀ tí wọ́n ká má kírun bẹ́ẹ̀ ẹ̀gbin ẹ̀gbin ẹ̀rọ pé gbogbo àwọn àyàn yìí so gbogbo àwọn ilà yẹn ilà tí wọn sọ yẹn ilà tó nà jáàsà ó sì wà ní gbogbo àwọn yẹn ní sábẹ ní kámá tìǹbà sábẹ kò tó kámá tìǹbà sábà wo sábà wo alùmọ́sibálà alẹ́ ibi tí wọ́n dalẹ̀ sí bẹ́ẹ̀ ni ilé ìwẹ̀ tẹ́bẹ̀ náà ni mọ̀hátùn ibi ibi tí wọ́n sọ nǹkan máa ti ń sùn sí so nínú ọ̀rọ̀ kan tí wọ́n sọ ní nǹkan tó fàdé ní kámá tìǹbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kàníyèsà bẹ́ẹ̀ ni makabara ọjọ́ ti mùsùlùmí ọjọ́ ti kẹfìrí ọjọ́ ṣùgbọ́n yẹn ká má àti bí ọjọ́ nàta yẹn ti kí nìkan tí ọjọ́ nàta yẹn ń gbà kọjá lórí pẹ́jọ́ bá ṣẹ́gun bẹ́ẹ̀ ọ̀dọ́ tí wọ́n lè di sọ́pà yẹn ọ̀dọ́ ilé ìfẹ́yàn tẹ́kùn yẹn bá ti ń kọjá tí wọ́n ń lọ ìrìn dáadáa so ẹgbẹ́ náà ní tẹ́rẹ́ tí wọ́n fi ní kánú kù ń bẹ̀ àyàfi ìkí òun ní orí ilé ọlọ́run tó jẹ́ àlùkáàbà nìkan èyí ò sì ré èyí ò sì ré torí pé إلى قدس قبلة إلى قدس كنت قبل يعني بالنور إلى الله أمود إلى الله إلى قدس هذا كان قدس البريطاني كذا كان قد سقط كم يعني أنا قد سقط بعدين هذا عارف يعتبر حلال يعني متوفى اليوم اليوم حرام ومن ماذا حرام حرام هذا نعم يقول خلاف ما ذاك نقول ولكن ماذا بقي الكراهة الكراهة قد تتمقبل أتدور في أنا تبغى ما بقي وطا مثلا كنت ترى هذا صديق هذا صنعية وجاء كنت ترى أنت كنت أنا ما أنا أنا ما في كراهة يعني يوم تكلم كم نقبل سوتي أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا àtọ̀ sínú mọ́gàdùn malik rahimahullah àwọn táwọn ní máa fi lo àwọn ẹ̀rí tó wá lórí àwọn ìwà yìí ó yàtọ̀ síra wọn. ọ̀rọ̀ ọ̀nà àkọ́kọ́ mọ́sáfù الترجيح أنا بتفق ولا مصدق الجمع مصدق الترجيح مصدق الجمع سو دا سيدو اقلا سلاي ان شاء الله تمو دا نك وتن نقطه بسطه في تطو كدو انا ما با تولي ان بنا وني ما نك تصقي علي ميدي بيرينكا ان انا من سكتيون او المقنع الحمام اسما قبره دا في حديث يا الله اخيا التصريح حديث الامام الترمذي يا الامام الايمان كان دو عافيه بالصلاه والقول يجري ان طلع من زيد بن جميله so ń sì dẹ́nu ẹ̀tọ́ pé àwọn àyè méjèèjì tí hadith yẹn kà náà torí wọn tún láwọn ẹ̀rí ní inú ẹ̀mí ní ẹ̀tọ́ sí ẹ̀rí ilà al-maqbar ilà hammam al-maqbar tani ẹ̀rí ilà lásà bẹ́ẹ̀ ni èyí tí ó wá níbi hadith ó wá níbi hadith ọ̀dún àgbọ̀rọ̀ bàtàlẹ̀ tí wọn náà ti sáfà mọ́ àwọn tẹ̀lé ìlú tí ẹ̀rí tí ó ń bẹ̀ mẹ́ta sọ̀rọ̀ àwọn sì rí pé nítorí wọn ní hadith yìí pé ogun tí wọn dákọ̀ ní hadith náà tó ń bẹ̀ dako ni nítorí pàṣẹ àwọn olùkí ọ̀hún bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà tọ́jú pé méjì ètò ìgbà èèyàn olùkí ọ̀hún bẹ́ẹ̀ níṣẹ́ ń bẹ́ẹ̀ ni wọ́n tọ́jú pé àwọn tẹ̀lé pé èèyàn lè kí ń gbogbo àwọn ìbéèrè jù tó àwọn ẹ̀yẹn wọ́n tún á fi wò ni pé àwọn rò pé ọ̀dà àwọn àwọn ẹ̀rí tó wá nínú sọ ìfẹ́yìn نجيب لا تعلم لا تدع طهورا بين حديث كما لا تعلم سامع مسلم اجعل من صلاتكم في بيوتكم اجعل في بيوتكم لا لا تتجاوز مقابل لا تتخذ مقابل من حديث عليه لا لا شيء متعدد في قطع قوي يسوع لا لا كان لأنه عنده طبعا مسلم في عمل الجدي عمل الجلوي طبعا صحيح أنا ليس أنا مسلم وده طبعا طبعا صحيح أنا ليس أنا مسلم عمل الجلوي عن طبعا كسب أنا أنا طالب الجماعة يعني أنا بتعيش على مجلة ما أنا أتعامل ما أنا أتعامل أتعامل يعني لجنة بعمر عشان شيء كذا wọ́n lo pé mọ́sákù àtẹ̀lé tọ́ àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n ti tàxis wọ́n ti tàxis tàbí ọ̀nà wọn ṣe pé gbogbo àwọn ẹ̀rí tó wọ́n sọ ìṣe yìí àti mùsùlùmí mùsùlùmí wọ́n fa àwọn àwọn àyè kan yọ tẹ́sán lè kí wọn bẹ́ẹ̀ níbi àwọn àdéhùn tó wà lọ́tọ̀ fún yìí ọ̀tọ̀ àti àwọn gbogbo àwọn àwọn àdéhùn àwọn ìgbà mùsùlùmí ìṣe náà ìṣe mùsùlùmí. tí wọ́n ní ká rọ́ọ̀sẹ̀ láti lẹ́tọ̀ kásẹ̀ ní gbogbo àyè kí yá yìí ó sì wà ń bẹ̀. wọ́n ní sọ èyí tó wá wá àwọn ẹ̀rí tó wá pé ṣẹ̀rẹ́ àkọ́kọ́ ọkọ̀ fàkámọ́ tún láwọn àyè kan yẹn àwọn dọ́lọ́ di pé alàkàrọ̀ ha alàkàrọ̀ ha dọ́lọ́ pé kì í ṣe pé èèwọ̀ ní fún wa ṣùgbọ́n káwọn tún ń bẹ ọ̀dà ìdọ́sàkẹ́ ń bẹ lọ. ìdílé ìdílé bẹ́ẹ̀ ni níbi ẹni wọn tán tó pé ọ̀kan wà ní wọn ṣèfà àwọn kan pàkánlẹ̀ àwọn kan pàkánlẹ̀ a tún lálàyé bẹ́ẹ̀ láti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìṣàlọ̀ tààrà a sì sọ fún wa tàbí ìṣàlọ̀ àti àjọ mọ̀ ìṣàlọ̀ tó sásìkò wọn ìgbà sọ́nù níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà wàlúwà tó ń bí náà ìgbà tó dá àgbàgbà ló ń bí ìgbà bá sọlọ pa sọlọ pa sọdọ kí tí o bá sáyé ní ìmọ̀ àti ọdún kìíní pọ̀ ọ̀tọ̀ ní yìí ẹ̀yàn ká tó láti wọ́n ká kí so ọ̀tá yìí bá wà nínú àwọn ọmọ yẹn ti kí o ń àwọn ìwà yìí táyé ní ìsinmi بادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن